الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته آه الحمد لله كيرا تعرف زمان لك أنا نقول مفيد على كتاب التوحيد كيرا وتبع محمد بن عبد الوهاب ìkọ̀kọ̀ nípa nípa tọ̀hí nípa àkídà nípa òṣòro bíi nípa imani nípa muhammadu ibn ọ̀fẹ̀mín tí wọ́n ti ṣẹ́rù rẹ̀ ọlọ́kùnbà kan bàbá ìgbésà rí ọlọ́ọ̀bà alákùnrin alkarim láti máa tí láì sọ́ra pé tọ̀hídì òun ní gbòǹgbò ìmọ̀ islam ìtura bá ní kúdú gbogbo yókù náà nìyẹn طبعا تفسير باب باب التفسير التوحيد وشهادة أن لا إله إلا الله باب أقوال إنك التوحيد ملون لك أتجاري كيكو سيدنا من جوزي كما فلون كتفسير فلون الله أصلاني بدان كالوني ومن قول وخليل عليه الصلاة عليه السلام للكفار إنه أنت عزيز مبوي ثم كلمة هي كمان يقولوا النبي الله إبراهيم خليل الرحمن يقولون بابا اسمعوا كفريات كويس إنني براء مما تعبدون من بابا سيكون انتين جاتي فيه كسين جاتي يقولون جاتي فيه إلا الذي فطرني خلوه بقى من تبتدان من كلمة جاتي فيه وشعثنا من المعبودين ربك síbi ayé ọyọ kókó àwọn ọjọ́ sí amẹ́ni tó mọ̀jọ́ sí fún náà ní ọba tó dáhùn tó ní òdí lójú ọ̀hún ọba tó ní òun tó tọ́jú ọ̀hún فدل هذا على أن التوحيد لا بد فيه من نفعه والإثبات ilé ìfihàn kí a sí tọ̀hìdì kó lè jókòó lára èèyàn múnà ní kí hàn kankan kúrò kó bá rí kankan bí kó lè bá kó tẹ̀sí kankan rẹ̀ براءة مما سوى الله ni hako gbogbo tí ẹ bá wọ́n jẹ́ tìbí lẹ́yìn ọlọ́ọ̀bá tí ẹ bọ́ bú ṣẹkùn bẹ̀ rọ̀kìláṣọ ìbáratù lèláì wáhádá àti máa jẹ́ ti fọ́lọ̀ nìkan so hánà wọ̀tàálá láì ní kọ́ ní kọ́fù kankan bẹ̀ ní kọ́fù kankan bẹ̀ ذكر سبحانه أن هذه براءة وهي معاذ الموالى هي تفسير شهادة أن لا إله إلا الله ilé ọlọ́wọ́ bá fi yé wa nínú àwọn ayà lẹ́kànrin pé ìgbọ́ bọ́sẹ̀ ń bí kò sí pípa pẹ̀lú èèyàn àti ìmúlọ́rẹ̀ẹ́ ní ọ̀rẹ́ ìmùlẹ̀ mọ̀wálà bí a kò sí ìrìṣà ọlọ́ẹ̀dẹ́ ìtumá la ilaha illallah àkáàlà pé wọ́n dáàlà ha kalimatan kalimatan bá fíyàtàn àwọn afikún لعلهم يرجعون ده وقرا كده قولي لعل في اكيد ليره لعلهم يرجعون وقرا كده وهي لا اله الا الله نقول لا اله الا الله النبي الله جوا بناني فكان معنى قوله ولقيت ما بلغ انني براء مما تعبدون bí o mo bọ́ ọwọ́ tẹ̀ kó mi tí ẹni tó ṣe fún ilẹ̀ lẹ́rìí fàtọ̀rọ̀ nù àtẹnjọ́gbé onìkan náà ló ti dà mí àwọn àmàna kawul onáni gbólóhùn sọ pé ìtumọ̀ gbólóhùn sọ pé la ilaha illallah kawuluhu inú gbólóhùn àfà sọ pé minha wa minha onáni kí ayatollah ọ̀dọ́kara fi kùfàr الذين قال الله فيهم هنا آية وأنه حفظ البقرة نقوى كفيري طلعوا بان سبايا وما هم بخارجين من النار هون هنا لا لا هنا سبريرونا وأجرام كوكوننا ما كفريتوا وما هم بخارجين من النار هون هنا لا لا فجعل الله محبة شركا إذا أهب شيئا سوى الله كمحبته لله ọlọ́run bá fi wá ń gbà yí pé àti pé yẹn nífẹ̀ẹ́ kankan bá mú dé pẹ̀lú ìfẹ́ ọlọ́run bá ẹ̀bọ ni fẹ́ẹ́ nǹkan bá sí nǹkan ìfẹ́tò ní sí nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n pé dípé ní pẹ̀lú ìfẹ́tò ní ọlọ́run bá ẹ̀bọ ni ìyá ahábìṣe ẹ̀ńsíwá lẹ́ka mahabatullah fẹ́ẹ̀kúnnà mushrika ma Allah fi mahabba يعني يوجد كل سبب لولو عندي فاء قضي ولا آبا يحب يجب أن تكون محبة لله خالصا لا يشركه فيها أحد حتى محبة الرسول صلى الله عليه وسلم يوجد كي إفاة لوبا من نقل يكون خالصا حتى إفاة لوبا نكال هذين فاء قضي لا يشارك يشاركه فيها أحد ààbẹ̀ ọ̀fẹ́ kẹ́kẹ́ tí ọlọ́wọ́ bá níbi ìfẹ́ yẹn ìdíjàfà rí bẹ̀ hátà mahabbata rasul nígbà kó ti fẹ́ fi àlejò Muhammad bin agbọ̀rọ̀ nífẹ̀ẹ́ bí tàbí ọlọ́wọ́ bá lẹ́yìn ilé máa wí láàrin àwọn jẹ́ ìlẹ̀ tó ní ó máa wí kí nìyẹn ó di ọlọ́fà ní Ibn Qayyim rahimahullah tó sọ pé billahi haqqun wọlé abdi haqq ọlọ́wọ́ bá ní ẹ̀tọ́ tiẹ̀ àbí ìsẹ́lẹ̀ mi lẹ́ẹ̀kì فلا تجعل حقين حقا واحدا لكي تفرق تمييز ولا فرقان اما في قومية جنية القناة لا يسيات المهدان الكريم يا سعود يوا كما كان بعض أمبا ما صار بروك قلوبا غير ذلك لا بروك دي wọ́n wé àdúgbò ní bọ́dún kọlọ́wọ́ bàjẹ́ ọ̀dá mi wọ́n ní pàtàkì ìbẹ̀dá ọ̀rọ̀ burúkú nígbà ìfúrẹ́sẹ̀ ọlọ́ọ̀bá mọ́ sọ wà lè kìsẹ̀rí ọlọ́ọ̀bá ọmọntàmà wí alẹ́mọ̀ntàmà sọ alẹ́mọ̀ntà yọ̀lú sí inú ọ̀rọ̀ ọlọ́mọntà fọ̀rọ̀ yíwọ ọlọ́ọ̀bá ọlọ́wọ́n àná rasulullah máa wọ́n dẹ̀bi kọ́ àtòhò wọlá mahabutu tí ẹ bá pé òjìṣẹ́ ọlọ́ọ̀ tẹ̀lẹ̀ fúlàm jẹ́ ìṣẹ́ ọlọ́ọ̀bá ni wọ́n ti di ọ̀rọ̀ yẹn kama tẹ̀lẹ́ṣẹ́ rẹ̀ àfi kama nífẹ̀ẹ́ rẹ̀ ilá kama nù hibbu man ayi mumini àti ní ìṣẹ̀lẹ̀ nínú àkókò níyàn láti nífẹ̀ẹ́ lómi lẹ́yìn ọlọ́wọ́ bá bẹ́lẹ́wà ayò ṣíbù kúlọ̀ ṣe ìtùbá alùmọ̀bá bá ìṣẹ́rẹ́ àgbẹ̀ láàyè ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bàtẹ́ ṣe dúkọ́ lọ́tọ̀ kalwọ́lá ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ fẹ́ kúrú bẹ́ẹ̀ àmẹ́kìkẹ́ rú fẹ́ tó nífẹ̀ẹ́ rẹ̀ níbi ìṣọ́lọ́wọ́ bá wọn záwòjì kó ní ìzáwòjà kó nífẹ̀ẹ́ àwọ̀ rẹ̀ à ṣe ìṣẹ́nu kò sábà ń fi ولكن لا يجعل ذلك كمامة الله أما مبتليه وما نبي في يوم أول يقول تلك على النبي محمد صلى الله عليه وسلم قبل لو كنا نفهم يوي ni Aisha abi akoni yi si Aisha radiyallahu Aisha bi wa ike ba wa nu nu ni kula ni sala ta jon sawada ta jon si ta jon si كأنه لا يعرفنا ولا نعرفه كأنه لا نتعلم بيه مواري قالوا زماري كوج الاتفاد يرجو بيفلون يه ojú ìṣàhà tó tọ́ onífẹ́ àìṣà onífẹ́ àwọn ìyàwó òun kásìkòrò wá tó ẹ̀yẹ̀ onífẹ́ owó láwọn ìyàwó tó máa ti láàmà rówó dájú àsìkòrò tó káfìrún lẹ ara ọ̀ ó dí wà gbogbo ní àmà ń ṣe pẹ́tẹ́lọ́ọ̀bádé a kà nǹkan yẹn kì í ti sọ́lọ́ ọ̀bà ni ó ti yé wa wallahu ta'ala a'lam náà. kalamu alif أسأل الله يقول فقيل لمن أحب ندا أكبر من حب الله وانتاني فعلمي أنا أبامي أبي أسامي إذا كنت بسبب على أنكم إذا قلني أبامي أنتم تلين وأن فعلوا ميج ولا بلو رتدي ومن قبل من لم يحب إلا ندا وحدا لم يحب الله هو الذي يقول تحديث ولا بلا يبقى ولا بلا يقول يبقى ولا هو ما هو تسألوني فاتي فأقسام أربعة ثاني أواني فيؤكسون مالي الأول ألا أقول أن يحب الله حبا شد أشد من غيره كي نفي لعبة نفي كنا برعد بقبو سلمينه فهذا هو التوحيد ẹ̀rí àwọn afá olóòkú wa fọ́ lẹ́sọ̀ rí ó máa pé ìtàjẹ́ ní kí o pé ọkùnrin márùn-ún pé láàrín akọ́ni mo nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ba nífẹ̀ẹ́ kàmí ìjọba lọ ọmọ pé ó ní eyẹ gẹ́gẹ́ bọ́ nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá ọ̀sán fún àríkọ̀ ni tó wé kí ni kò tí í sí ó nífẹ̀ẹ́ kankan ó nífẹ̀ẹ́ àwọ̀ rẹ̀ ó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ ọmọ ìlà àjálẹ̀ ó ti yé wa ó yẹ ọmọ aláàkọ́ tó dájú kò náà ni ayò hibballah kí ẹ nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá ó dán aṣáájú mi ní ìfẹ́ ẹlòmí lọ ìyàwó rẹ̀ lọ́dún àwọn ọmọ rẹ̀ lọ́dún وهذا هو التوحيد إليه نالك التوحيد الثاني هلاك أن يحب من الله محبة الله وهذا شرك في نفسي ولون أما كنت أن نفسي مين أبوتي نفسي ولون سواء سواء نفسي ولون على نفسي ألومينا أولا تبري ألومينا لكن قلت لها مما جاني كنت دون تعمل نفسي مع دو إليه كنت نفسي ولون سواء سواء إليه شركه. والثالث لك أن يحب غير الله شد حبا من الله يعني فالمين لن يولوبا كيف يجتلوبا له وهذا عار مما قبله لنا تلو في تلتي تتواسى وائله والرابع ألا كاري أن يحب غير الله وليس في قلبي محبة لله تعالى كل فأوسع ó ìfẹ́ lómi lẹ́yìn ọlọ́ba ó ìfẹ́ ọlọ́ba kò sí ọlọ́ba lọ́kàn rẹ̀ rárá wà á àzà àzà mu àtọ́m eléyìí burú dáì ọ̀dọ̀ tóbi jùlọ. والمحبة لها أسباب ومتعلقات bẹ́ẹ̀ ni ìnífẹ̀ nǹkan ó ní àwọn ìdí mẹ́fà ó ní àwọn kìí máa so má yóò ní ìdí nífẹ̀ẹ́ yàn bẹ́ẹ̀ ni kórìíra náà yóò ní ìdí kórìíra yàn ó bẹ́ẹ̀ kọ́ ni ní ká ah, mo nífẹ̀ẹ́ lágbájá nítorí nǹkan báyìí báyìí báyìí ẹlòmíì nífẹ̀ẹ́ ẹlòmíì torí owó ọjọ́ owó lọ́wọ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ ni mo ní máa ń ṣe àwa òṣèré dé nù ó ní ìwà náà ẹlòmíì nífẹ̀ẹ́ ẹlòmíì torí ìwà rẹ̀ ọlùmọ̀ àbàtú afáàní nífẹ̀ẹ́ láà àsìbáàbẹ̀ ó láwọn àdí mùtàlákàtú dẹ̀ láwọn tó so àtàkàtà lè bi ìkìlá fi mọ̀ àlákàtì àwọn afẹ́yẹn dẹ̀ máa ń kéǹdì ó máa yàtọ̀ دي الأصل أثيرين ما أن الفرح من أي قيدنه كن يمادو يقبل اكتلاز معلقات في ما تنج ما يتسي لانقدتما وأسباب يفرح فإنما يفرع بالترب كان يقول جواتلو ليس هذا تفريعي بذكر الله ونازل هذا هو طبعا جوازي ìjọba ń gbọ́ zikir ó sì subhanallah alhamdulillah ó díwà hádà náwọn mahabba ìtàkítàlif ìyàkítàlif àwọn onírú níta yàtọ̀ sí wọn yuhibbu waliduhu yuhibbu waladuhu bayna umma farq lápẹjúwe yẹn nífẹ̀ẹ́ àwọn òbí ẹ̀ nífẹ̀ẹ́ bàbá rẹ̀ nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ àti ìfẹ́ tó ní sáà ó bẹ́ẹ̀ في يوم القبر قلت بها يحب الله ويحب ولده من في يوم ابو ولد في يوم بين ولكن بين محبتين فرق اما يتولى لي او فبيدي تنمي اموره ذاتنا في المحبة والفرع والعزم تكفل باعتلال معلقاتها يعني. زين ابو بن كتب اما انه الثاني انه دنوني inú ìbànújẹ́ ni ẹ̀mọ́ yàtọ̀ pẹ̀lú tó bá súnmọ́ àyàfi insha allahu alihada labas mazilu tafsil alẹ́kùn àlàyé wà nípa àjí ìwádìí kátàǹkọ́ yìí pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà عند قول المؤلف من الناس من يتخذ من دون الله أندادا بيقبلوا عفوا بيننا ويا أنا ومو إلومي لي ní orogún ọkọ̀ọ̀lù wọ mínà nínú kí kọlù nàbí ìsìtìlẹ̀ nínú lọ pé man kára láìlá ìlọ́lá nínú lọ pé kò sẹ́ni tó kí lójú lọ bí i fọlọ́wọ́ bá ìlà áàfẹ́ ìdán alábọ́dà mi kó kò fi tọ́ agbóòt nínú pé dáadáa ní pé yàkẹ́ fún ìtẹ̀lú nǹkan jẹ́ jẹ́ fọlọ́wọ́ bá wọlé ìmánu bí láà àti ìgbàgbọ́nú ọlọ́wọ́ gbogbo kẹfìrí kúrò tó ní ìsìnkú lẹ́yìn ọlọ́ọ̀bà wọ yóò min bìláhì ọlọ́ọ̀bà náà gbọ́ ó ní ẹrú ẹni bẹ́ẹ̀ ìsámsíta bí ní ọmọ tìlú wó fà ilé ilé jùlọ kò tún nípa nìmú ọlù ìsọ́fọ́nà bí máa yóò bá mi dùn nílá gbọ́dọ̀ jẹ́ ọ̀pẹ́ tó bá kẹfìrí pẹ̀lú gbogbo ní ìsìnkú lẹ́yìn ọlọ́ọ̀bà ayé káfàrà bí asnam kẹfìrí pẹ̀lú àwọn akíní pẹ̀lú àwọn òṣà tó ń bílá asnáàmù pẹ̀lú àwọn ọ̀sàtún ọjọ́ sí fún wọ́n tara an takuna ìbáta a hakan ó lẹ́kọ̀ọ́ jẹ́ á bẹ̀rẹ̀ tí wọ́n lè fún ikùn dídòdó láíláí ọkọ̀ láíláí òdòdó dídòdó àlàyé fi an kò tí yẹ lọ pé láà ilá wọ́n la áàbù sọ́nà ẹ kò sẹ́ni tó yẹ kí wọ́n kọ́ lọ́ba ilé mi lórí fún òòsà bala buddha ń yẹ kó la kó ló pé alásìnáàmù lẹ́tì tó bá dundun ní láàyè akọ̀fọ́rú bí ha bí ìbẹ̀rẹ̀ sí a pé àwọn ẹjọ́ sí àwọn òòsà tó ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́ọ̀ba yìí mo yẹ kó pẹ̀lú ẹ̀ àti ìjíṣẹ́ fún rẹ̀. مثلا يكفي أن يقول ìsìnkú ẹ̀dọ́gbà pé la ilaha illallah wala a'budu aláàtà kò sí ẹlò níjọ ìṣẹ́jú fún àpọ̀lọ́ọ̀bá ìní jíjẹ fún láàtà walakin la budda an yakfuru biha ní wọ́n pé àà ìmọ̀sí ìjọ́sí fún gan ìjọ́sí fún gan ọ̀bámu ọ̀gbàgbọ́ ويقول إن ابنتها ليست وإلا كان مقرا بالكفر إلا يوفي هكي كفر لكيكني كفر لكي ويا كفري ابن سنس بن يولوما من رضي دين النصارى دينا يدينون الله به فكجوه مسلمي ألوبا قصانوا واني ألوبا قصانوا واني من رضي دين النصارى أنت لا نبي أسين النصارى dínà ní péyẹ̀ sí ni ìdèrè lọ́lọ́ bí pé àwọn tí wọ́n ń tẹ́ ẹ̀ ṣe fún ọ̀rọ̀ ìfọwọ́wà káàfìrò kìfìrí ni lẹ́nàwó ìdásọ́wà gẹ́rọ dínà ní islam dínà islam nígbà láti wá sí péyẹ̀ sí ní ìbẹ́ àwọn ẹlẹ́sìn kejì wà ẹlẹ́sìn kejì ẹ̀dá máa wù ó ní bí wọ́n ń pọ̀ pẹ̀lú ẹ̀sìn ní ìbẹ́ tí ó ti ní islam كتب الله قوله تعالى اكبر رمض الله ومن يبتغي غير اسلام دينا فلن يقبل منه اكبر رمض كان يقبل كمين لسنا في الاسلام ان يقبل لوري فلا القيامة هو انه تكفو اضي وعلم جاكو فاتح القيامة بهذا يكون كافرا كل بعد كفري بهذا نعرف خطر عظيم ليه سيوا يكي يقول لا الذي أصاب المسلمون اليوم الله أكبر الدين سلسان المسلمون باختلافهم مع النسارة كانوا يقومون النسارة أركان بوليتيشنز وعلى قدمية ما بقى على توتي كانوا هو سوشيال هو فاندمنتال هو كيكا كيكا أسمريس أسمريس فاندمين وميرا ذلك أراه أمر دين لكم دينكم ولي الدين قديوا لا يتحركون وري النصارى يدعوهم إلى دينهم سباء مساء هو نصارى ما ينجاج ما في تنواتي ما لا رواتني رولي والمسلمون على المسلمين لا يتحركون ومنهم قال بعض المسلمين الذين عرفوا الإسلام حقيقة يعلنون لأولاه قال على المسلمين عندهم أبو إسلام بيدا عرفوا وما رضي هذا mínísítà yìí tí Ògùn state yìí kìí kan ó tún ní òní bàbá àti ní ọ̀fà Ògùn ah, state degree martins kí wọ́n tó máa ń jọ lọ sí church ní agbá lọ church ẹni ní ìyá ilé yìí fún ọ every sunday ó ń kúrẹ́ lọ́jọ́ lọ sí ó jẹ́ ní bàbá àti ah, ní ọ̀fà state kẹ́rì à kọ́ ọmọ sọ̀wánú ọlọ́ọ̀bà náà dúró lọ́wọ́ tó dìhínú kan yóò dìhínú ni nkú ló yìí kí ẹ ti dáwọn kánà tẹ̀sí wàhálà mi mahabati mílínàtì ìjà àti mùsùlùmí náà láàrin nígbà ní ilé wa nù àdẹ́wò ńlá lọ́sẹ̀lẹ̀ sáà mùsùlùmí wàhálà bí ilà àádọ́ bìrì wá fáwọn àbí yẹ pé alẹ́rì sọ́ra fi yìí sáà mùsùlùmí wà ń bẹ̀rẹ̀ mu ìkàrí bẹ̀rẹ̀ àbí ìkàrí báàbì yìí ọlọ́dún kó yíwájú àgbàdo rẹ̀ rọ̀ wọ́n ní ìkàrí báàbù تفسير التوحيد وشهادة أن لا إله إلا الله والسلام عليكم ورحمة الله وبركاته ìjọba pé àwọn nàfàrà wọ́n mí ní àwọn kàbáì wọ̀láhì ìjọba bí ṣe wá àti pé lákùndínú pọ̀lẹ̀dín ẹmà sí adájọ́ àwọn nàfàrà kankan láti wà fún yìí mo rántí àrètí program kan ní àǹgọ́rí mi kíníkà oníyanjú náà tí ó jẹ́ bí wọ́n ní college abdulrasheed oníyanjú wọ́n ti gbà kíni ó kọ́ tó ń jẹ́ wọ́n yẹn àbẹ́ bí àti liberty náà ni àbí freedom liberty náà ni ẹ̀jẹ̀ wọ́n program ni wọ́n sì sí mi àbí àmá wọn ní máa sọ̀rọ̀ five minutes àwọn yìí máa fi kọ́ṣẹ̀ ìgbà ń béèrè pé góò ni àwọn mùsùlùmí practitioners tí wọ́n ń tẹ̀lé àwọn christians lọ church tí wọ́n associate rẹ̀ wọ́n no mo ní ignorance ni wọn mọ̀ ń pa ìsìnlẹ́fà mo ní kó olùfẹ̀dáwọ́ná nínú àwọn tó wà ṣíṣe àgbébà wọn sí ìlúbà tó dáa ní gbogbo àwọn sunday aníyìí mẹ́kẹ́rẹ́ aní gbogbo wọn ni wọ́n ṣe church ẹ̀ ìdáwọ́ná anákọ̀ọ́ wọn lọ church ó dá nígbà tí zik wá bá a sọ fún mi pé let's forget our difference nínú o only you a Christian from the east I am Muslim to the north. Let's know our differences so that we understand ourselves to build a united nation. Àdáná wí fún orígun. Máa kìlá tẹ̀lógún. Orí art. Ẹ̀ka dúdú gan. Ní difficult position nígbà tó ti ká wọn kí máa. Àwọn nǹkan tẹ́lẹ̀ àwọn nǹkan wọ̀ so annoyed. Wọ́n ní kí ló ń bí ẹnu. Kò sí ìdíwọ́ ẹ̀sìn wọ́n ti wọ́n sọ fún mi. Ẹ̀lọ́ church. Bí ẹkùn dín ní kò ní ẹ̀ dín he was so annoyed ìjáwọn pàtíkì náà ṣe wò ń bá lọ ṣọ́ọ̀ṣì ń bá lọ bí òkú wọn ẹ̀yìn kan ẹ búrẹ́ kí mo fún yín láti àkó àkú àfà kan bí lówó kàmá pè mí ìlà àfà ó ti sàwọ́dí àrẹ ìgbẹ̀rún tó tó tó tó bọ́lẹ̀ kí ikú ìyàwó ẹ̀kọ́ wà kí àwọn ni wọ́n máa bá wọn rẹ́ǹtì lé ní ah, sàwọ́dí onímọ̀ bí kí ló tó kàdínà state náà àmọ́ àwọn àlè kílò tẹ̀ ọkọ̀ gbé wálẹ̀ yìí wọ́n bá lè kílò tẹ̀ tó dé sí àwọn sọ̀rọ̀ mọ́ ní akílẹ̀ wá sí ilẹ̀ wá ní àwọn àbí òkùnrin àkọ́ mo ní bá nà mú ká wọ́n mọ̀ sí tó ń ta orí àríwá wọ́n ní káàkiri ẹ̀ bọ́n náà bá ní àbọ̀rọ̀ lọ bí òkú àwọn akẹ́kẹ́ yìí ọwọ́ wálẹ̀ yìí tí wọ́n bá wọn lọ àbíkí àbí wọn lọ mẹ́ àmúkọ̀ bá mu bá mu lọ́fà lọ́tẹ̀ ẹ̀ àbúrò kẹ́kẹ́ àbúrò yẹn dà láàmú àwọn oníkùnrin kan látọ́ ń gbé sí àwọn ní ìgbàgbọ́ rẹ̀ lọ́rọ̀ ẹ̀dà láàmù ìdíkà kìíní ni ṣùgbọ́n náà ọ̀láì kún wọlé sùn bẹ́ẹ̀ òun ọba wọn lọ́mọ́ òun ọba wọn tó gbé láti sàbí àrẹ́bíà tó gbé kàmínàtì tó gbé kòtò dé àbújá tó wáyé kàmínàtì tó wáyé nígbà yìí tó wọ́n láì kún wọlé sùn òun ọba wọn lọ́mọ́ ó yẹ kákú ó yẹ kákú tí wọ́n máa kà wọ́n sílẹ̀ láì fún wọn wọ́n yà fún ọmọ ilé ẹ̀fọ́ tó yẹ fún ẹtì kí wọ́n yí olùkọ́ léwu kó káàrọ̀ pàwọ́jọ ara wa káàrọ̀ òjìrì àwọn nìkan ti kọ́ àwọn èèyàn wáyé gbáyé náà gbogbo náà ti lọ tó lórí oko gan dàpẹ́ ní èèyàn gidi òun náà bá wọn lọ ó ti yé wa kọ́ lọ́wọ́ bá kó sáà ní gbogbo wa ní kó sáà náà wọn náà rè Naam. Oníkiri oníkiri oníkiri ni. Ìjọba kò yẹ kó máa nìkiri àbí? All right, all Ó gbé níwájú tí ó wá ní ìlà islam òye islam òye nípa yé ni ọlọ́mọ rẹ̀ lẹ́sẹ̀ ẹjọ́ ẹ̀ ọmọ ẹ̀dá ń dúbí àbíkí nìkan wọ́n ní wọ́n gbọ́ ó báwọn ìjà òye àwọn ẹ̀yìn títẹ̀ bá yé ni asọ́tẹ̀ ẹ̀kọ́ fẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ ó ti yé ní kí yé ní ewu tí àwọn àmbẹ̀ nìyẹn ní ewu tí àwọn àmbẹ̀ nìyẹn ní ewu tí àwọn àmbẹ̀ nìyẹn kọ́ lọ́n ti kó yé àwọn ọmọ àwọn pọ́lítì islam àwọn yàwọn èèyàn tọ́ bẹ́ẹ̀ ni kò sí nìkan sáà nìkan mú sọ lọ́gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé àkídà ti wọ́ gbogbo nǹkan tí mo máa lójó rẹ̀ tí mo kà kù ọ̀rọ̀ yẹn wọ́n máa sọ àwọn ẹlẹ́sìn kejì wa wọ́n lè wo nǹkan tí tí wàá bílẹ̀ sí ìtìkẹ́lẹ́sì kejì ìtìkẹ́lẹ́sì kejì àwọn ẹlẹ́sìn míì fine àwọn ìwà láwọn ẹlẹ́sìn kejì wa ìfìdí àti ìfìsì ní ìṣẹ́jú ò lè wọlé kò ṣẹ́jú ò lè ní ilé ẹ̀kọ́ ni ṣàwáwò ní àwọn èjì ó di yé wa eléyìí jẹ ti tán ọdún nígbà pé ẹmẹsì méjì pàpọ̀ ẹmẹsì méjì pọ̀ ó ní ọ akọ́lọ̀ mọ́kànlọ́nù ní ẹgbẹ́ bá kò mẹ́mẹ́ ní gàtà lọ́dọ́rùn bọ̀ wọ́n ti gẹ̀lẹ́mẹ́ jésù ohun àwọn àdúrà wọn kírísítẹ̀n láàrin òsì náà bá ọdún yẹ́rẹ̀ yàrí ọ̀sọ̀ fún yìí nìyẹn christian lè máa fún wọn pé láì gba jésù sí gbèsè ayé rẹ oníṣìnà lọ fún wọn ọkọ kí wọn bá wọn wọn nù good morning lagos lọ́dún kan fún wọn sípò ọkọ̀ bẹ̀rẹ̀ sí pé eh, pamphlet kéde kí kùmùdá lọ rẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí preach mọ̀ ń ka tí a mọ̀ pé lọ́wọ́ ẹ̀ nípa ìtẹ́ná tó wà lókè rẹ̀ ẹ̀rọ yóò pray for one hundred times a day síkà kílé kan ha gbogbo yẹn máa fi mi ní ọ̀gbẹ́ni ìgbàwí ìgbàdí àtẹ́sí jésù ní ìṣẹ̀lẹ̀ yìí ṣe ẹ̀dá ìhẹ́sọ́ ìgbàlù ó di yẹ wa fún ara lọ́wọ́ tó kẹ́ ló fún wa alùpùpù máa kí ọgbọ̀n tó wá náà nù. pẹ́kọ́ mùsùlùmí kan lọ́dọ̀ rẹ̀ wò nígbà wọn ṣe láàrin Lagos sí Èkó àwọn blọọsì gbòòsì gbòòsì tẹ káwọn abúlé àti nàkúrú àwọn akúrú sẹ́ni ọlọ́kọ̀ bá àtúnwọ́ lẹ́sẹ̀ ààrẹ káwọn náà bẹ̀rẹ̀ ẹ̀rú ẹ̀ wọ́n ti tọ̀fẹ̀ káwọn akúrú sẹ́ni ti bẹ̀rẹ̀ ẹ̀rú tó àwọn ọmọ wa náà máa ń ṣe àwọn dẹ̀ ń bá ìsìlámù yẹn jà ń ni wọ́n máa bá ìsìlámù yẹn jà ẹ láyà pítà ni wọ́n gbé kọ́ńtàkì tó gbèsè fún arítikọ́lá ọkọ̀ bá àforíjì wọn wọ́n ti tókè tí wọ́n ra tíkẹ́tì tí wọ́n ra kíní tíkẹ́tì tíkẹ́tì yẹn lẹ́yìn rẹ̀ báyìí wà ní wọ́n ti síbẹ̀ tó gbọ́ àwọn ọmọ yẹn ẹ̀rọ wọn ìjà àwọn lè fìlà àwọn mùsùlùmí wọn kò tíkẹ́tì yẹn wọ́n bá wọn jọ wọlé báyìí ló fi káńtù tó kó tó máa ń gbọ́ nǹkan tó dáadé lọ́wọ́ wọn ló ń ká gbọ́ tóge nítorí ìtàkùn fún mi àwọn ẹ ni àwọn èèyàn ti wá èèyàn dáadáa ni wọ́n kò sí ẹni wọn wọn láìsí orílẹ̀-èdè yàgòd ayé ẹ̀kọ́ ni yàgòd nípa wọn corruption ọ̀tọ́ wọn bí inú bọ́ra bí jáde bí jáde bí jáde nílẹ̀ wọn kò wọlé àárọ̀ inú yàgòd. mo bẹ́ẹ̀ fi sọ̀rọ̀ ilé yìí náà ni obìnrin kan lọ́dọ̀ wa ọmọ bọ̀rọ̀dún ni so wọ́n ní nínú fámìlì wọ́n ní christian wọ́n ní muslim so yìí máa ń lọ bíi bìkì wọn tó jẹ́ pé dẹ́gì ni wọn so ní last weekend ọjọ́ monday ní olóhùn tó ń lọ ibi ìdìkí kankan mọ́ mm-hmm. ní plate ó lọ kan ní plate two ó ní wọ́n wá ń sàrò nìkan lé oníjàbù láàrin wọn torí bí ọmọ ẹ̀gbọ́n nìyẹn ni tó ń ṣèyàwó bá ní wọ́n dìde wọ́n á ní káwọn dìde káwọn dìjú sàdúà wọ́n á sọ ẹni tí yóò bá rúfẹ́ ìdò kí yéésù kú bá wọn ojú yẹn mọ́ yí àmọ́ lálẹ́ ó ní òun tí wọ́n ti òun ní nọmba tóró nìkan ló ní ìjábù láàrin wa wọn tún mọ ẹ̀gbọ́n máa bú títí títí bí adéṣà lè ṣẹṣẹ àwọn súnmọ́ra wọn pé àti òun ti wá pinnu pé òun tún lọ tún lọ bí ìyàwó. wọ́n lè kó yé báwọn wọ́n lè kó yé àwọn láyé ló lọ́kùn mọ́ ilẹ̀ wọ̀lá ẹ̀bùrà wọ́n lè pé dáadáa kan àti kíkan fún òsì ẹ̀fẹ́ dídá láti rẹ̀ sí yìí wọn ò fẹ́ ọmọbìnrin kan jà yìí ta ìkókò lẹ́nu ọ́fíìsì imam abdulrahim bẹ́ẹ̀ àwọn ẹ̀gán lè obìnrin kan ló wá jìrì gàtà oní àwọn oníwọ́n níkà wá bá mi kí lọ wá dé wá ní christian wọn aslan ọmọ taraba ní ọmọ adamawa kan christian wọn aslan wọn gba islam wọn fẹ́ sójà ó ní nda balasi kí wọ́n wá ṣẹlẹ̀ àbúrò tiẹ̀ ń jẹ́ Ezekiel prostate ni kò wà ní jọ́s wá ọ̀hún pé tó bá láwọn èèyàn wọn tí wàhálà Adamawa bọ̀rọ̀ nínú ẹ̀ láti ọjọ́ mọ orú kan ọgbẹ́ jẹ́ ìsújà àbí ọlọ́pàá àbí road safety kankan kó gba àwọn pẹ́kúpẹ́tì wọn àmọ́ dápé sójà ní air force navy defense tower kò sáwùn tàwọn tó tẹ̀sọ̀ pé níbi káwọn lọ sọ̀rọ̀ ìjọba àwọn bọ̀ ẹ̀ka ọlọ́pàá ń sì ti nǹkan ní five thousand ó ní ọba àwọn ìbá ń dáwó kù àti ìgbà àwọn ìyẹlẹ̀ bí fẹ̀sì ìbá dáwó kù ó ti dáadáa ó lé ní one million àti ẹni tó ń fowó ń sanwó fún àbíjìbì ní olù dọ́là lóòtù àgbẹ̀gbọ̀nfàrí ojútù ọ̀rọ̀ ẹ̀wọ̀n ara alẹ́máwá àwọn èèyàn láti àtàràbà àgbà ó gbéra ìyẹ̀wà sí ilé ọkọ̀ rẹ̀ ọkọ̀ tí ọ̀nà tí lè mú wà nígbì ìṣẹ̀lẹ̀ ọkọ̀ tí lọ sí ilẹ̀ dúgbò rẹ̀ ọkọ̀ tí wá dé wọ́n àfẹ́ gbogbo wọn sí owó àpòpọ̀ tó tún nílò òun sì tó owó lẹ́lẹ́ ní dọ́kúmẹ̀ntì lùkọ́ máa fi owó yẹn máa ima transfer sí ìdíkẹ́ tó wà ní dọ́sùn wọ́n wọ́n ní bàbá wọn wá ìdíkẹ́ fi yẹn ládàá ní mí bàbá wọn wá ìdíkẹ́ àbí kí owó kí ọ̀sán ìdíkò sí ẹ̀rọ nínú bàbẹ̀ nínú mo wò ní bí báyìí ní ìṣòwò lọ́gbọ́ fúláwàl bá fóònù ma wọn àti fóònù ma ìjà ẹ̀zíkẹ̀rẹ̀ àwọn wọn lóde méjà èmi ń lọ kábọ̀ kẹ́tẹ̀kẹ́tẹ̀ kẹ́tẹ̀kẹ́tẹ̀ ẹni tó mu wá náà náà múra kankan àmì ìrà àti ìrẹ́pẹ̀tẹ̀ bìkì ní ojú so ìṣòro ìyẹn lọ́la ni wọ́n àwọn láti ṣe ìrìn ẹ̀jẹ̀ dáadáa làwọn náà ẹ̀rì pé àwọn akẹ́lìwọ̀n ẹ̀ wọ́n ní wọ́n ní ìṣàkàn ló lè ṣe gbọ́gbọ́n lọ́gbọ̀n wọ́n lè gba padà sí gbọ́dọ̀ Jésù àwọn ya fi wọn láì jẹ́ bẹ́ẹ̀ àwọn gbọ́wọ́ àwọn padà láì jẹ́ kí gbàgbà lọ́wọ́ Jésù àwọn gbọ́wọ́ àwọn padà àmọ́ àwọn ọmọ ìdákẹ́ àwọn ọmọ ìdíkẹ́ lè rí òun làwọn máa rí òun làwọn pèsè owó sí ìdíkà náà lè orí àbí ló wá ń kẹ òun ibi wá lè yẹ dáadáa nígbà àwọn ìdíjọba àbí ìbàdàn one point two million kọ́lá ó ti yẹ kúlẹ̀ lọ́mi ọmọ bàbá mo ní àti mo ń lu àwọn tó bí náà níbi tí ọlọ́run àkóso àdùnwà. àwọn èèyàn kọ́símù bọ́lá ẹ̀kọ́ sanwó yẹn fún mi ti eh, àdìsí mọ́ mọ́ fún mi ti bùrẹ́rà ìyá kan wá bá yá ń dóni ìyá sáré kan mẹ́ wọ́n ní òkànùwà náà alaikum salam eh, oníbèrè malam eh, murtala bàbá láti méjìlá wọ́n ní kí ọlọ́run bá wa jẹ́ kí ìmọ̀ yìí ṣe àwọn àlùmà ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. ahmed gbogbo wa náà. Eh, ìbéèrè wọn ni pé aṣọ tí ajá ti fi ara nù ṣé èèyàn lè fi kírun. bẹ́ẹ̀ni àtúntò ìjábá rẹ sọra nìkan kò tó burú mẹ the only thing is that ẹ̀kọ́ ìṣẹ́nu wa ní wa bọ́ èyí ń fọ́pọ̀ ẹ̀rù ẹ̀rọ tí ìbẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ara dáhìn náà kàá bùtù àwọn gbogbo ń gbọ́ tẹ́lá yìí àti ìbẹ̀rẹ̀ ara ọmọ áwùjọ wa wọn láwọn ìtàlá rẹ̀ náà. ọlọ́lá ọmọ ń gbọ́ pé irun ajá ìdíjú bá kan aṣọ yẹn. ṣé ọmọ ń parẹ́?